tí kò ní sí mùsàtàfẹ́ àìmọ̀ lè gbé mọ́tòmọ́tò yóò gbé díẹ̀ wò nígbà tí kò tó wà ìta ẹ̀lò lè gbé ẹni tí ó wà lẹ́yìn ọ̀pọ̀ ìlàwọ̀ yẹn mọ̀ sí tẹ́lẹ̀ alára olúwo látara ìrònú ilé orí ọ̀nà ọmọ ẹgbẹ́ mi náà wò. ṣé ti wà tẹ́lẹ̀ ṣé yóò tún lé fún ní ṣùgbọ́n sára ìmọ̀ pé àjọrò lè ẹlòmí àwọn àyípadà yóò yí padà lẹ́sìn yóò yí padà níwà yóò yí padà ní títọ̀rọ̀. bákan náà àwọn tó ti pé wọn ò tó àwọn kàdébò tẹ̀lé ayé yìí àtàwọn lọ́wọ́ ti bá wọn. ṣé ọgbà ìwọ̀n àbátọ́nà wọn àwọn olùkọ́ lórí tó lè ṣe kì í ta àwọn tó wà lókè tó lè ṣe wọn lẹ́sẹ̀ tẹ̀lé tí wọ́n lè dáwọ́ tó lè tọrọ wọn láyé dá èyí tí ìlú ọjọ́ ọmọ yẹn gbọ́dọ̀ máa ń lè gbogbo ọgbà èyí tí ọba wà pẹ̀lú àtàwọn ọ̀dọ́ báyìí náà ní ìbá ní agbára ìyá ti pé òṣèlú fẹ́mi bẹ́ẹ̀ lórí ojú ẹ̀ tọ́ba ti ọ̀rọ̀ kánáwó owó wà lọ́wọ́ ẹ̀ tọ́ba ti ọ̀rọ̀ pé èèyàn máa yàn ọba yẹn gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà bá ti fún yìí ṣé òbílẹ̀ máa rí àwọn àmì ìjẹ níta lóṣù ọba ìrúlẹ̀ olúwo lórí pé ìjà ní wọn fèrè wọn lè gba ìyá wọn fún ìgbà náà ọ̀nà wọn ni pé agbára tó ní àtẹ̀wò lọ́nà wọn ti pè tó fi jáde pé àwọn ìjà máa rẹ̀ jẹ́ ó fi lè gbèjà wọn tó o lè fi kò náà kò lè rí sí àbùsí láwọn èèyàn. ọlọ́run ìwọ̀n yá ṣe kúrò rán àti ẹ̀sìn náà ọ̀rẹ́ láti lára ìgbà ẹ̀kọ́ wọn. òun lọ́mọ wọn ti pa fún ẹni tó rí pé nígbà tó bá ti àdéhùn ṣé ọjọ́ ti pé ìgbà tó fi àdéhùn yẹ ó wà lẹ́yìn sí alágbára ṣùgbọ́n tí agbára bá dé yóò tú àdéhùn ìṣe sí àwọn ìlànà nínú ìṣẹ̀lẹ̀ ayé lọ́nà wa sọ sí wọn ayé àyè. wọ́n lọ wà lórí àdéhùn lókòrò kan tí agbára bá wà nígbà tí ọ̀gá tí agbára ṣùgbọ́n tí agbára bá ti dé wọ́n yà pa àdéhùn. àwọn atọ́sí bí wọ́n ti bá sàdéhùn àlàáfíà wọ́n yà. àpèjúwe wọn dàbí ẹni tó ti rán lọ́wọ́ àti fúnra ẹ̀ ní ọ́n náwó ló ti rán bó ti tọ́ àti bó ti yẹ ló mú gbogbo èèyàn tó fún rege ṣùgbọ́n gbàgbá kò rí bí ọjọ́ mélòó kan yóò tó kékeré fúnra ẹ̀ náà yóò tó tún padà ọjà yẹn ni ó àdéhùn tó tún padà àkòjú olùfẹ́ àwọn ìbáyọ̀ yìí wá ṣe ìwádìí wípé ẹ má ti àdéhùn kọ́ ẹjọ́ pé pé nígbà tí agbára bá dé nígbà tẹ̀lé tó gbé ẹ̀lágbára ẹ̀dí pọ̀ ju àwọn tẹ̀lé tí a dé ẹ̀dí pọ̀ ní wọn lọ ló ń ta lágbára gbogbo kẹsẹ̀ mi lọ sí ìlànà ẹ̀dí ní wọn lọ ọ̀ ẹ̀dọ̀ ti gbé látara bẹ́ẹ̀ ẹ̀ fà ìyá ìgbọ̀n ọlọ́run ọ̀rọ̀ yìí dáná yẹ kó ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ìgbà yìí wò àdéhùn lọ́sẹ̀ tó ń mọ̀ lẹ́yìn nígbà tí ọrọ̀ wà lẹ́yìn tó fi kọ̀ lágbára àti ìgbà tí kò sí ẹ̀sọ́ tó fi kọ̀ lágbára àti wọ́n kò yọ ọmọ wa pé. bákan náà iṣẹ́ ìmú ọlọ́run máa ń ṣe fún wa lóyún àti pé bọ́bá ń mú ilé mi yóò ṣe mú bọ́bá ń sọ̀rọ̀ yóò ṣe mú àlàyé mi ò ní wà láti ṣe ìwà ọlọ́run mi náà wò ní tọ́ọ̀dà bó ti lọ àti bó ti yẹ tó ò ní ńlá sójú ọ̀nà àyàmá ọlọ́run ìyàwó náà ọlọ́run ìyè wọ́n lọ́wọ́ ìtàkọ́rọ̀ àlàkọ́rí kọ̀ látọ̀ ìyàwó máa ń àmọ́lẹ́ pọ̀ ní ìdàmúyọ̀. Ọmọ ènìyàn bá lè dúró tọ́ sórí ẹ̀sìn. Ọ̀yà ti pé nínú ìjò níbẹ̀rẹ̀ nígbà tó lóògùn àgbà tí ó kú yẹ bá tó ó sì wà lórí يسيطون الله هذا هو العالم لأسقيناه ماء غدقا olùdókòwò tí ó lè fi nǹkan ọwọ́ yọ owó wà tí wọ́n rí jẹ fún orí wọn ọlọ́wọ́ yọ kí ó sì máa fi fún wa. ṣùgbọ́n tí bẹ́ẹ̀ tẹ́ wọn wọ dènà sí àwọn sí ọmọ ẹgbẹ́ ìgbà ìyàwó wọn lọ tí wọ́n rò ó tọ́lọ̀ lẹ́yìn ìgbà tí ní lẹ́gbẹ̀ẹ́ sí owó dé ẹnu dé ẹ̀sìn nígbà tí ọmọ ẹni sí dáadáa tọmọ ọ̀rọ̀ mọ́sálásí tọmọ àti ọmọ tọmọ ìdílé tọmọ ọ̀rọ̀ jẹ ṣùgbọ́n tó ti dé ní àárín àyè sáà ọ̀rọ̀ jẹ lọ. kí ló fà á lórí pé ìgbà tí nǹkan yẹ tó wà fún ọ̀pá fún àdúgbò tọ́ba pẹ̀lú bí àdánwò ni yọ̀ọ́ pẹ̀lú bí a àdúgbò ọ̀rọ̀ mú bákan náà ọlọ́wọ́ sàánù ọ̀la bẹ̀rẹ̀ ẹnu ọ̀wá tí mọ́ ọmọ ìdí fáàlì ọlọ́pàá ti náà wò ní nítorí ojúṣe tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ti máa lónìí lẹ́nu pé èmi náà ọ̀rẹ́ wáyé ní má lọ. Èdè lẹ́nu pé ọ̀pẹ ti mọ̀ ọ̀pẹ sọ. Tí wọ́n ti pé àwọn èèyàn lẹ́bi abẹ́ ti máa fẹ́ sọ̀rọ̀ sọ òye pé yóò fi wúlò láyé àti lọ́sọ̀ kejì àti àná gbogbo ń tà lórí inú àwùjọ yìí àmì àmì máa rí ẹ̀mí náà lọ́jọ́ sí ẹ̀mí olùdó ìdílé wípé yóò bẹ̀rẹ̀ ẹ̀mí. àmì rẹ̀ ti dàgbà wípé ẹ̀mí olùdó torí pé gbogbo ọ̀nà tí ẹ̀mí máa wà owó kọ́lá ìbá máa pa ìròyìn rẹ̀ fún oníkàkùn rẹ̀ eléyìí ò ní wáyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ sí pé ilé ń bímọ ní ọ̀rọ̀ èdè àdúgbò lọ́wọ́ ọ̀rọ̀ sí. bọ́ọ̀lá ti fi tó ń bẹ̀ làdáwò tó ti ń fa àdáwò lára tó ẹ má fi ẹyọ ka àdáwò ẹyọ ka ní. bọ́ọ̀lá ti ní ti àdáwò lò sí bọ́ọ̀lá ti ń pọ̀ sí àdáwò ń pọ̀ àdáwò náà ní pé tó lè fi òwúrọ̀ ẹ̀kọ́ pé lórí ẹ̀rọ méjèèjì ní bíbí ọmọ ọlọ́wọ́ lórí wà lẹ́nu ànàmà wà lẹ́nu wà ọ̀rẹ́ ẹnu ọmọ ilé gbogbo dúkìá ẹni tí wọ́n yẹ kó yìí àti ọmọ tẹ́lifí ìsìnà ọmọ ìgbẹ́ yìí wò dúkìá tó ní àti ọmọ tó ní dúkìá tó bẹ́ẹ̀ bí dúkìá tó ní àyàwó bẹ́ẹ̀ náà lọ́mọ́ àti lọ sí àdánwò lẹ́rù pé tọ́lọ̀ owó ti tọ́ àdánwò yẹn. Tọ́lá ti mọ̀ ní pé òní lè tọ́mà rẹ̀ kó fún lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó fi dá ọ náà bá nù. Tí òbí ní jẹ́nì kan tó lè pé ẹ̀kọ́ ló kù jọ máa wá mú jọ máa pọ̀ ó. Tí ó dáa nípa Mùhàmmẹ́d tó kọ́ máa ń lò sọ́sà, tó dáa máa lò sí bẹ́ẹ̀ yóò máa kí ọmọ tó máa gbà wò ògùn tó máa wá padà bẹ yóò máa ṣe ìwọ tí ó má nìyà yóò pàdé pé òun wà lórí ayé yìí láti fi àwọn ìlà pàtó èdè láti fi àwọn ìlà. bí ọba tẹ̀lé pé ẹnì kankan láǹfààní látara ibi kọ̀ lágbára ṣùgbọ́n aburú kan ò ní ti ọwọ́ rẹ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀yọ́ ní yálà aburú nípa ọ̀rọ̀ aburú nípa àṣẹ. ní gbogbo ẹ̀sẹ̀ àkóńnájà wa tí ọ̀bá ti lè múra ọ̀pá òlẹ̀ ọ̀náwó léèrè léyè ọ̀rílẹ̀ ní ọgbọ́n pàtàkì ọ̀fẹ́ ọ̀yà. Àwọn ẹ̀sẹ̀ rẹ̀ nínú àwùjọ wa bàbá tẹ̀ sí ìdè ọmọ nígbà tí wọ́n ti ìmọ̀ ìyára kan ṣe àfihàn ṣùgbọ́n láàrin láti ìlú kàdájú lọ́wọ́ sábà yá ó ṣe ní ìgbà òwúrẹ́ lójú òbí rẹ̀. torí pé ọ̀rọ̀ wà sí ọ̀yọ́ òbí náà iṣẹ́ ìpìlẹ̀ ẹni ń kó bá òbí ní gbogbo ìgbà yóò tẹ̀lé ẹ̀ láyé ẹgbẹ́ yóò tẹ̀lé ẹ̀ lọ́dọ̀ ìgbà ṣùgbọ́n irú àwọn òbí báyìí ìyá máa mẹ́rin púpọ̀ ṣùgbọ́n tí ìwà tó wọ̀ lábára bí ìdí òbí ẹ̀sìn sọ̀rọ̀ ọ̀nà ọba ló ní ìdáyà lọ́dọ̀ ṣùgbọ́n òbí gbọ́dọ̀ ìyẹ̀jú wọ́n bá ti lágbára ní ìfẹ́ náà àti fífi ọmọ kọjá sí pé kò sí kò sí ní kó ìlàpá burú wọ́n ló ti gbogbo àlámàlẹ́ rẹ̀ kó lọ́mọ rẹ̀ ló ti sí ìyàtí mọ̀tẹ́lẹ́ ayé ọ̀rọ̀ ọ̀tọ̀ gbogbo tó bá ní kọjá nínú ìtẹ̀lẹ́ ayé yìí tí ọ̀rọ̀ ti rí ẹ tí ọ̀rọ̀ ti lẹ́sẹ̀ náà òbí àti mẹ́tẹ̀ ìgbàlódé tí wọ́n ní pé yàrá tó wù kò jèrè wọlé àkọ́kọ́ kọ́lọ́ àwọn sàmọ́ ìgbẹ́ yẹn fi máa ń bẹ̀rù bẹ̀rù pé òun ti máa òun náà lè kí orí ọmọ náà sọ̀rọ̀ lójú ọ̀nà ìkọ̀lọ́ títa yóò wà lọ́kàn. Alẹ́ ìsọ ìgbà ààrẹ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ nígbà tí wọ́n fẹ́ lọ sí àjà ọba sábà tó gbajúmọ̀ pẹ̀lú lọ́wọ́ àwọn èèyàn lọ́nà ọba jùlọ pé kálí ọ̀rọ̀ gbé àga náà wá wọn ló kó tó dé láti wá ra ìgbà àlùjáde náà wọ́n fi olóko lórí ìjọpọ̀ rẹ̀ àlejò ìgbẹ́ máa ti lè táyì tí máa ń wà títí máa abẹ́ ìgbàwò lọ́sàn-án padà sínú ilé gbàdọ́ fi dìde àtọ́rọ̀ ilé ṣùgbọ́n ẹni tí òun èyí tó ń fi àjẹmọ́ ní ilé nípa ọ̀rọ̀ ọ̀rùnmá ó ní kọ́ àlájú lásán kó tó di àbí àwọn òkú ó sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ padà wọn náà wọn bá wọn mọ̀ sọ pé tó àdá àyíká ọ̀dà àtọ́ni bẹ̀rẹ̀ lọ́wọ́lẹ̀ àṣọ alẹ́ ti sọ̀rọ̀ àwọn àgbẹ̀bí ọlọ́run gbogbo lọ́wọ́ bá ti máa bá dá wọ́n gbà máa yàwó bí alẹ́ ti sọ̀rọ̀ máa ń jẹ́ orí àga omi a ah, ọ̀lẹ́ ìtọ́nà ọba ti rí ọ̀rẹ́ ìtẹ̀kùn. Tí màá ti bẹ́ màá mú orí, àbí máa di aláìmú orí. Ẹnu tí ìgbà tọ́nà ọba bá ti kú dáadáa fún náà, àìmú orí ni ó fi rọ́pò sọ̀rọ̀. Àbí ẹjọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ náà, bá a ti fi gbogbo lóko lórí ìdúpẹ́ òun náà ní kí ọ̀rọ̀ sí àwọn lọ́sí, wọ́n wá pàṣẹ lọ́sí, àwọn eléré Saya yang menentukan apa dúpẹ́. àlàyé ọpẹ́ rẹ̀. Tọ́ ọba dúpẹ́ wọn yóò lọ sókùnfà dáadáa sí orí ni ó sì pẹ́ ó sì máa lékún. Mọ́tò ọba dúpẹ́ tẹ̀gàtẹ́tẹ̀ olùkọ́ ìdúpẹ́ òṣèlú tọ́pẹ́ rẹ̀ ti ṣe lọ́dọ̀ wọn ọ̀rọ̀ àlọ́ àlá. Ìwọ́n náà lọ pé ó ṣe àǹfààní fún. Tàbá tẹ̀lé ṣe èèyàn dúpẹ́ lórí orí ìṣèlú ọmọ ìgbàlá yàtọ̀ láì nìkan. Ó fi ẹnu sọ ó fi ọmọ àtọ́ ó fi lè fi ẹ̀tọ́ ó lé dúpẹ́ pẹ̀lú aha lọ́ọ̀mà tètè sí lọ́ọ̀mà dúpẹ́ lẹ́yìn pé èyí tó bá ṣe ọmọ ọmọ lójú ẹ̀kọ́ ìṣẹ̀lá èyí tó bá ṣe dúkìá ọmọ àná tó yọ̀nà ọ̀rọ̀ rárá o rárá ni. ọlọ́run bá sọ̀dí lóbi dájú pé àgbẹ̀ lójú orí tá a mọ̀ yìí kó rẹ ní sínú wá sàn sí àti ìtẹ́lẹ̀ wọ́pọ̀ òun máa máa ń bí sàdáwò orí àwọn ọ̀gá. àkọ́kọ́ nínú rẹ̀ ẹlòmíì wọ́n ti lè ṣe nígbà tó náà máa kú lórí ọlọ́wọ́ lu orí yẹ láti lè gbogbo rárá àti ìgbò ìfilẹ̀. ẹlòmíì wà láwọn tọ́jà tó pé oore kọ́lọ̀ ọba ti mú yóò tó mọ̀ bá kókó níbi àdáwò tó wà níbi àyẹ̀wò ìtọ́lọ̀ ọlọ́ọ̀bá máa ń sáré oore tó lọ sílẹ̀ kó èso mọ̀ bá ìpadà tó lọ lọ. ṣùgbọ́n tí ó rú ẹni bí ọ̀bá máa bẹ́ẹ̀ pé dípò ojú pé oore ìgbà míì ló ń ṣe àwọn olùyọ̀wà lọ́nà ọba sọ pé. وقطعناهم من الأرض أمما منهم الصالحون ومنهم الظلماء وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون أربع إسماعيل أعطى محمد للسحرة أن يأتوا قلوب وجاء في المنكر يأتي الصورة إبان يقول لصوتهم وسيرون كل إبان تسيبي أو يسوي يلاقاني هو ṣùgbọ́n láti lè fi àyè pé àlefẹ́ kò sí mú ọ̀rọ̀. látara bẹ́ẹ̀ a fún wọn ní yàrá pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ a ọ̀dọ̀já ti dé kiri máa ń ká ìwà nínú wọn. ó làwọn ẹ̀ ti wà bẹ́ẹ̀ ọ̀nà làwọn ẹ̀ ń bẹ̀rẹ̀ èyí àbúrò àti látara yìí pé nígbà atúnṣe nígbà míì àtúnṣe dáadáa wọn wò bẹ́ẹ̀ báyà dábàá rí dáadáa àjẹsẹ ni wọn rọ bí a ti ní káńtẹ lọ́nà wọn ti di lọsùkù káńtẹ lọ́nà ní. ṣùgbọ́n èyí gbogbo ìrìnàjò tí bí ọlọ́run bá fi àdáwó àmì máa ronú àtúnṣe yálà ó jẹ́ dáadáa àti ó jẹ́ òní níbo mi ọ̀nà ọ̀dọ̀ pé ẹ̀nà ìdáná máa àlọ́ àwọn ìdílé mẹ́tàlá nígbà tó wà ó ayé òun àgbà. Gbogbo sáà ní lórílẹ̀ èdè ìjọwájú ọ̀rọ̀ ọba tó pé wọn lò ní máa bá dà á bẹ̀. Kó lè jẹ́ ọ̀dọ́, kó lè fi ọ̀dọ́ sísọ́mà, àwọn nǹkan náà bóòdì ní sílífà ní gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ́rẹ́. Pé èèyàn máa ń rí tó pé á ah, òun dé dúkìá rẹ̀ ilẹ̀ ó ti fẹ́ ó ti fẹ́ rẹpẹtẹ ó lọ kó bẹ̀ òun ò kó bẹ̀ lásán òun fẹ́ fi tẹ̀lé yòó láti lè máa ẹni ó dòrí lẹ̀ tó ti fi àwọn nǹkan yọ ọ̀tá jẹ yóò jẹ́ kó fẹ́ kó sáré kó lè fi tọ́lọ́ abẹ́jọ́ wo pé ah, orin tọ́nà ọba ti sórílẹ̀ yìí ká lò ó tó pé àwọn ẹni bẹ́ẹ̀ ló pé èyí tí èyí orin tó bá wà lórílẹ̀ wọ́n máa ronú ọkùnrin làwọn òṣèlú ọ̀rọ̀ tó bá jẹ́ tẹkinọ́lọ́jì oore tọ́mọ àwọn àti sórílẹ̀ ọ̀nà wo tó fi jáde pé báwọn kẹsẹ̀ ń lò ń bàjẹ́ láti fẹ́ẹ̀dì ìbàjẹ́ kárí ayé kó làwọn fẹ́ lò tọ́nà kọjá lórí ìwúlò báwọn èèyàn gbogbo báwọn olùkọ́ àwọn

bá ti bọ́nú lẹ̀ olùparí nù. ìwọ̀n bá tó bá ti lórílẹ̀ nínú tọ́nà ọba ti ń rọrùn tọ́nà ọba ti kí ọmọ nìyà ni ó wúlò fún ọ nígbà tó bá para ẹ̀sìn nù rẹ̀ náà. tó ọ̀nà ọba sọ àwọn àdìlé ẹ̀ bá jẹ́ mùsùlùmí ọmọ àti ṣe ìwọ̀n báyìí ọba ti lórílẹ̀ nínú ọ̀rẹ́ yálà ìmọ̀ ni yóò wá sí lórí ìlú yóò fi wúlò fáwọn olùdíje dáadáa tọ́ba jẹ́ ipò yóò wá kó olóògbé ló ipò náà àti àǹfààní fáwọn tọ́ba jẹ́ dúkìá bóòlù olùdíje àti pé yóò lò olùdíje àti pé yóò wúlò fọ́kọ́ nípò ìyàtọ̀ àwọn ẹ̀yọ̀ wọ́n iná dáadáa. الله سبحانه وتعالى زينة لنا لنبوة أجرها wọ́n lè máa ṣe kọ́mpútà lérí pé èmi máa ṣe ìdájọ́. ìtọ́ ìwọ̀n bá tọ́wọ́ ọba jù lọ fún mi màá bá fi máa ṣe lò ó tó ń jẹ́ pé èmi lè máa ṣe ẹni ní àkọ́kọ́ níwájú náà lẹ́yìn ẹ̀rọ ìgbàlódé. ṣùgbọ́n kò ní ìwọ̀n tó náà bá ṣe fẹ́lẹ́ òní kódà ìbá àti ìgbẹ́ ẹ̀rọ kò ní ìwòrán náà ìtọ́nà ṣe fún bóòlù lọ́dà tó yẹ yóò wúlò lọ́jọ́ lórí àlùfíàmà àti nínú ìṣẹ̀lẹ̀ ìjọ ààrùn ìlú ọmọ wa ti sọ fún àdúgbò ọmọ àti ẹ̀kọ́ sọ ní pé lórí gbogbo ọmọ ọyọ lókè àwọn gbogbo ní ẹ̀kọ́ lórípò gbogbo ní ẹ̀kọ́ yọ lórí mọ́wù rárá mọ́tì ẹ̀rù ní ẹ̀kọ́ rẹ̀ àtàlẹ́ ti dáhùn ìtọ́lọ́ ọba ti fún ọ kí n ti ẹ̀sìn ọlọ́run àti ọlọ́run kò nà káyọ̀ wà lọ́wọ́ ìtọ́jú rẹ̀ òun ló sì ní gbẹ̀yìn. látara bẹ́ẹ̀ èkéyìí orin tẹ́sẹ̀ máa ti yọ kó rẹ̀ tí àlékún rẹ̀ ọlọ́run bá ti yọ kó rẹ̀ láìpẹ́ lè sọ̀rọ̀. orin tọ́lọ́ ọba ti fún ọ tó ń dúpẹ́ ní lórí nígbà ìbẹ̀wọ̀ náà bá rẹ̀ ìsúná lọ́run tàbí kó o lò. general principle mọ̀ tọ́ba fẹ́ràn ìtọ́jú orin mọ́tò ìtòkọ̀ ọ̀nà ọba ti rí fún tó ń lu ẹni lórí tó ń dogun ìbẹ̀rù náà lọ fún ọ tó ti ń lékún ìtumọ̀tọ̀ náà wò ó. ṣùgbọ́n tó bá ti pé ìwọ̀nba tó náà bá ti fún ọ àyíkó ti pọ̀ tó omi ti ń jìnnà lọ́yọ̀ ní ìgbèrú òru. Abiyama ọ̀rọ̀ ṣáà ọ̀rọ̀ orí tí máa ń tọ́ ẹ̀dí ìdàgbà nínú sí ní ìwọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣàkóso ilé. Ó kúrò ìgbà sọ̀rọ̀ ìwọ́n ìṣọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. وجدنا للمتقين إماما اللهم أن عشرت على حلمه بين أمر المعاصي طلب ما تبلغون به جسدك ومن يقين ما تحول في معلومة ما بين الأسماء والبصر وبين معرفتنا واجعله الوارث منا وتجعل على أمرنا وتجعل أمرنا ويعمل الداعي وتجعل على أمرنا ربنا على أمرنا وتجعل على أمرنا وتجعل على أمرنا